ìbà lọ́wọ́ elédùnmá ìbá bá mi àgbáyà múlẹ̀ àwọn ọba tí mẹ́rin tí ọ̀ lára tí ó sì wó sùsùn tí ó sọ̀dá lára àgbà dídá bàbá mi ò sì nígbà kẹgàrà lọ́wọ́ ẹni kankan tó ti kọ́kọ́ dára yìí irú ẹni bẹ́ẹ̀ lọ́mọ aráyé òpè bí kó tó pé bí kò tó wọ́n mọ̀ pé alára ń bára sàdákàtà elédùnmá ìbá bá mi ò ìbá kábíyèsí moríbá moríbá moríbá lọ́wọ́ kọ́kọ́ lọ bá bá gbogbo bá wa. Bàbá tilẹ̀ ló kọ́ ọmọ ìwé àgbáyé pawọ́ pọ̀ wọ́n pè lọ́rọ̀ àgbà. Òbó pọ̀ ọ̀rọ̀ tí káwé ìka ènìyàn lọ́wọ́ kò bí àtọ̀dọ̀. Ìbá gbọ́dọ̀, ìbá ṣẹ̀dá, ìbá kúkú ìdúgbò lọ́hùn jẹ̀rì ìbá dáró máa ní ọkọ̀ ìyá àgbẹ̀sájú kò sáájú. Wẹ̀ni mú ọ̀wẹ̀ni kò bọ́ba débẹ̀tì bá ń ta Yorùbá.

wa láti bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan gbogbo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá bẹ́ẹ̀ wà ní gbọ̀ngàn ìlànà yìí ìbàdàn kò ní kọ sẹ́fà tí ó mú yín tà lọ́jọ́ wájú ni àbí tó mú yín tán lójijì. ìyẹn ní ọ̀rọ̀ pé gbogbo wèrè lọ́wọ́ àkókò kọ́lá dání wálé ìyàwó èrè. ó kú ọ̀nà tí ó sì ó kí ọ̀nà àgùkọ́ náà kọ́ lóró kó ìyá wọn ṣe. ìgbà ìgbà àtìgbà mẹ́rin ní pípẹ́ ìtọ́lá wa mo bá yà ìdè gbé o ìgbà náà fi bu omi náà là ọjọ́ o ìgbà náà wọn mọ̀ mọ́ wọn tó ṣe rú ìgbà nígbà owó ìgbà ìgbà kan lọ́ta ká ló wà á lé ìjọba ìgbà kan ló wà á lé. ìgbàlẹ́ àgbàmọ́ èèyàn padà lórí àpáta láti àpáta lọ́wọ́ pẹ́pẹ́ rẹ̀ lọ́wọ́ pẹ́pẹ́ lọ́wọ́ nígbà ìyá ìyẹn lọ́wọ́ àgbàmọ́ padà wọ́n padà wọ́n làjẹ́ padà ṣùgbọ́n táwọn náà lè ní ìgbàlẹ́ àgbàmọ́ èèyàn padà bí ìtọ́jú wá lé òun ní ìgbà owó débi kó rí gba ènìyàn àdérògbà gbìyànjú àti ìgbàlẹ́ àwọn kan sọ́dọ̀ gbogbo wọn tó nípò tó lówó tó ọlọ́lá ìjọ gbìyànjú àti ọmọlàkejì lọ́wọ́ sẹ́kẹ́sẹ́kẹ́ kó gbogbo àwọn ọmọ ẹ̀dá náà lọ́dún ayé akọ̀rọ̀ wọn ni bí wọ́n fẹ́ kó fi ọ̀dà ìjọ gbìyànjú àti kẹ́lẹ́ òmìnir sórí sórí sáré lọ rà mí ẹsẹ̀ kìí ní ẹgbẹ́ ọ̀fẹ́ bá ti kú ọmọ aráyé pẹ̀lú bá àwọn ìjà fa. mo fi sọ pé bá a bá fẹ́ sóore ẹja ṣe àbáká tó ṣe níwọ̀ntúnwọ̀nsì torí ẹ̀dọ̀ mi ìfẹ́ bá fẹ́ gbé wọn gòkè àtẹ̀gídẹ́ fẹ́ gbé wọn gòkè àtìwọ́gbọ́gbọ́ ó dùn lẹ́gbẹ̀gbẹ̀ àti ṣòwò ṣe láṣẹ lẹ́nu ẹ̀jẹ̀ sọ eléyìí fi gbogbo òwúrẹ̀ ìtọ́ba ayé wà sọ nígbà wà fi kú ní mọ́tòlá gbogbo akọ́tara mọ́tò nígbà eléyìí ló pè ní glass cup ọba ayé wà nílò wà mọ́ kọ́lé wà mọ́ fọ́ wà mọ́ tòlò àbọ̀dọ́ tí bọ́ọ̀lù ìbáde wọ́pọ̀ rẹ̀ ọ̀fọ́ lójú ẹsẹ̀ lọ́wọ́ ayé wà ló kọ́ rẹ̀ dà yọ̀ọ́ tí kòkó bá ti fọ́ iná lọ máa yọ kòkó rẹ̀ ká ṣé o náà bá yọ sórí ṣe o. iná tí wọ́n kú pé yálà olówó àbọ̀ olówó lóbi ìwà àbọ̀ wọn. yìí àti tó bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣúná tí ó fẹ́ ká ọ àti yìí kábíyèsí ìkálára wọn ní kábàkà máa tẹ̀lé sí bàbá wa ní túnbí ayé ìgbà kábọ̀ ọkùnrin tó ń yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mú ẹ̀yẹ kọjá láti gbogbo. Ebi mo yá olóńgbò pèlè káwé olóṣèlú ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ a fairy tale of a young old man named Baba Killer.